وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله ọlọ́wọ́ bá èyí tó ṣe pé òun náà ni òní ọ̀pẹ oore tó ga jù tí ọlọ́wọ́n bá ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́wọ́n bá ṣe wá mùsùlùmí torí pé ìjẹ́ mùsùlùmí òun náà ni oore tó ga jù láyé bì ẹni tí ò bá jẹ́ mùsùlùmí gbogbo oore tọ́lọ́wọ́n bá bá ṣe fún pátá yányán kò tí ì ṣe oore tó ga jù fún oore yìí òun ni wọ́n máa ń wúlò tẹ́ẹ̀dá bá kú láyé lọ́lọ́run sọ pé ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí gbogbo ẹ̀yin èèyàn pátá yẹ́yá wala tamutunna illa wa antum muslimun. yàrá. ọlọ́ni gbogbo ẹ̀yin èèyàn pátá yẹn ọlọ́run pé gbogbo ata ajọ́dùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ náà làwọn èèyàn lápapọ̀ náà torí pé àwọn náà nídìí mẹ́sẹ̀gì yẹn ọlọ́run kàfi sọ fún àwọn tó jọ́dùgbàgbọ́ òdodo nípa pé kí wọ́n má jẹ́ kí Islam ọ̀bọ máa wọn lọ́wọ́ ọlọ́run ẹ bẹ̀rù òun ẹ sì gbọ́dọ̀ kú àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí lóbi jẹ́ pé àdúrà àwọn tí wọ́n jáwọn ànábí ọlọ́run àdúrà àwọn tó tóbi jù ona ni tawaffana muslimin wa al-ikna bis-salihin. tawaffana muslimin wa al-ikna bis-salihin. ntí wọ́n máa ń sọ náà ni pé ìwọ ọlọ́run pa wá ní mùsùlùmí àwa náà sọ bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ àpẹẹrẹ kọ̀ọ̀kan wá ní mùsùlùmí. ntí wọ́n sọ náà ni pé ìwọ ọlọ́run gbà tó bá ń kó àwọn ẹni tiẹ̀ sínú àlìjànnà àwọn ẹni orí kọ́lọ́ pàwọn náà pọ̀ mọ́ ọlọ́mọṣẹ́ pàwọn náà pọ̀ mọ́ wọn oore tọ́lọ́ tó wá ṣe fún wa ó pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ pátáyáyá ọlọ́run tá a bá ti ṣe alhamdulillah rabbil alamin ọlọ́run àti dúpẹ́ fún un ẹ ká sọ pé alhamdulillah ká sọ pé alhamdulillah ká sọ pé alhamdulillah rabbil alamin ọlọ́mọṣẹ́ àgbà ọpẹ́ ọlọ́mọṣẹ́ àgbà ọpẹ́ wa yókò wa tá a jókòó yìí àánú ọlọ́run ni téèyàn bá lóun fẹ́ ṣe nǹkan tọ́lọ́run bá ní kọ́ mọ̀ ṣe é ṣe kò sí téèyàn fẹ́ ṣe sí ṣùgbọ́n ọlọ́run bá ní kó ṣe é ṣe fún wa a sì fẹ́ gba aládàá fi gbé kalẹ̀ ọlọ́run gbogbo téèyàn fi máa rí ìyà pé àtàwọn ah, oníkẹ́ gbélé kalẹ̀ ìran iṣẹ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa èyí tẹ́ gbé kalẹ̀ àtàwọn náà táwọn náà wá ṣe wá sí ọlọ́mọdé ẹ̀ka náà orí ẹ̀sán látara la hawla wala quwwata illa billahi àkí àwọn ṣẹ́kù wa tí wọ́n ní ilé ẹ̀kọ́ Allahu Kabir ọlọ́run mọ́ba tí wọ́n jẹ́ láéláé àgbéga àgbéga ọlọ́mọṣẹ́ máa bá a ṣe fún wọn gbogbo àyè tọ́lọ́ ń kó tí wọ́n ní abẹ́ ọlọ́mọṣẹ́ yín ní ọ̀tá fún wọn ọlọ́mọṣẹ́ àwọn náà ní ọ̀tá fún ẹ̀yìn náà ilé kí o ti tiwa náà gbọ́dọ̀ méje ọba jẹ́ gbogbo àwọn ilé kí o tiwa náà àwọn náà lọ́tà fún àwọn náà mọ̀ṣẹ́ àwọn náà ní ọ̀tá fún wọn òun náà ni wọ́n pè ní aṣọ́rọ́tò sáà òun náà ni nǹkan tí wọ́n pè é gbólóhùn yìí òun náà ní èdè òyìnbó àwọn máa sọ wípé the signs of the last hour the signs of the last hour olókọ́ méjì tí wọ́n máa ń pè é lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn eléèbó ṣùgbọ́n lọ́dọ̀ Yorùbá àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa ìyẹn náà ni àwọn àmì èyí tó jẹ́ àmì ìparí ayé àmì ìparí ayé òun náà ni ọjọ́ ìgbà tá à ń pè ní àṣọrọ́tù sáà ṣùgbọ́n torí wípé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó ní nǹkan ṣe pẹ̀lú Islam lugha yẹn language èdè tọ́lọ́run fi gbé Islam kalẹ̀ òun náà ni èdè lárúbáwá òun ni àáfi kùránì tá a fi rí ẹ̀san nínú kùránì. òun náà ni àáfin máa kàdísì òjíṣẹ́ ọba èdè yìí òun náà ni mùsùlùmí òun je èdè tá a pàtàkì fún wa ìyẹn ló fi jẹ́ pé gbólóhùn méjèèjì tá a yìí ń bẹ òun náà ni gbólóhùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni gbólóhùn sáà. pẹ̀lú wáàsí tá a fẹ́ ṣe a ní láti kọ́kọ́ lọ sínú Al-Qur'an ká kọ́kọ́ mọ báwo ni kùránì báwo ni ó ti ṣàlàyé rẹ̀ nínú Suratu Rum kùránì tààtì ìyẹn ni pé orí tààtì Suratu Rum aya fifty five ọlọ́run ọba ṣàlàyé nípa sáà ìyẹn ni pé sáà ìyẹn ni àlìkìyàmà tó gbóhùn dandan kọ́kọ́ ni ọ̀rọ̀ tó tóbi jù tí ó wà nínú àṣọrọ́tù sáà so ọlọ́run ọba ní yawma takumu sáà. wọ́n yà wọ́n máa. lo àìmọye ọ̀rọ̀ nínú alukurani kerim tó pé ọlọ́run ọba fi ń sọ nípa sáà ṣùgbọ́n ìkan nínú ẹ̀ òun la mú yìí ọlọ́ni ìyàwó gbogbo nìkan ṣe pẹ̀lú ìta afẹ́ sọ ọlọ́ni ìyàwó má wàyàwó mọ̀tàkù mu sáà. ọlọ́ni ọjọ́ tí yawmul qiyama lára ó kọ yawmul qiyama òun náà ní sáà lọ́jẹ́ bó a ní àwọn orúkọ tó pọ̀ a ní alihakọ a ní alikọ́rẹ́à so àwọn jẹ́ pé ní last hour wọ́n kàn wò túmọ̀ lásán ni ṣùgbọ́n ó kọ èyí tó jẹ́ pé ó jẹ́ ó kọ tí ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ni là ń pè ní asáà ọlọ́ni ọjọ́ tí sáà ọjọ́ tí alikiyama tí ó ṣẹlẹ̀ kọ́mà tó wá mẹ́rin ni pé ìyàwó mọ́ ọjọ́ tó ṣe wí pé táàdùsù ó máa ṣẹlẹ̀ alikiyama máa ṣẹlẹ̀ ìyàwó mọ́ táàdùsù alikiyama ọjọ́ tí sáà tálíkì àmọ́ ọ ṣẹlẹ̀ ọlọ́run kí ló máa ṣẹlẹ̀ ń bẹ̀. ìyàwó ọ̀yàwó àtàkùnrin sáà tó yọ kó sí ọlọ́ni àwọn tí wọ́n bá ṣe aburú tó bá dijọ́ náà ọlọ́ni wọ́n bẹ̀rẹ̀ sí máa búra àwọn tó ṣaburú níjọ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí máa búra níwájú ọlọ́run kí wọ́n sọ. ọ̀la bí tó wọ́n ní a ah, máa lámì fún gẹ́rọ̀ sáà wọ́n ní gbogbo dáwọn lò nílé ayé gbogbo dáwọn lò nínú sàárè wọ́n sọ báyìí wípé àwọn olóhùn kankan ju sáà lọ ìyẹn ni wákàtí díẹ̀ òun la lò sáà lọ́dọ̀ àwọn lágbára ìgbà tó padà yá ló di wákàtí kan lọ́dọ̀ àwọn lágbáwá sáà ó lè jẹ́ ìṣẹ́jú márùn-ún ó lè jẹ́ ìṣẹ́jú mẹ́wàá ó lè jẹ́ twenty minutes ṣùgbọ́n lásìkò tá a wà nísìn sáà àti di wákàtí kan ní tí wọ́n máa sọ ni pé a kàn lo àsìkò kan péréte sọ àsìkò kan péréte la lò ọlọ́run bá wá ṣe ní jinas tó jẹ́ àlìjìnásù àtàwọn sáà àlòkù àlìkìyàmọ̀ ń jẹ́ àsìkò péréte òun náà ní tún jẹ́ sáà làwọn ẹbí pé ní last hour so náà fi síbẹ̀ wípé signs of the last hour làwọn eléyìí kò fi lọ yọ jáde ńbẹ̀ náà. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ mùjòrìmọ́ọ̀n kàzálíkà yóò fàkù ni wọ́n ti máa ń kúrò kánú yóò fàkù ọlọ́run bẹ́ẹ̀ ti máa ń parọ́ nìyẹn táìmù tí wọ́n lé ọ̀pọ̀ gan-an láyé tí ò sí méjì bẹ́ẹ̀ ara àánú tọ́lọ́run tó wá ṣe lélẹ́yìn òun ni àṣọrọ́ọ̀tù sá àwa ọlọ́run ṣe ní àánú fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùjìrìmùn bó ti ṣe ní àánú fún àwọn tá a jẹ́ mùsùlùmí náà ìyẹn ni pé ẹni tí bá ti ń rí tí bá ti ń rí àwọn àmì yìí yóò ti mọ̀ pé ah ilé ayé ti ń lọ òpin o ilé ayé ti ń lọ òpin o ilé ayé ti ń lọ òpin o pàtàkì jùlọ èyí tó jẹ́ pé àmì tá àti ìrírú ẹ̀ rárá òun náà ni àwọn àmì mẹ́wàá tó tóbi tó jẹ́ àmì pálíkì àmọ́ ó ti dé tí mẹ́wàá yẹn bá ti bẹ̀rẹ̀ wọ́n máa tẹ̀lé ra wọn ní wọ́n máa tẹ̀lé ra wọn lẹ́ẹ̀kan náà ni ẹ bá ti gbé òtí ẹyọ kan bẹ́ẹ̀ báyìí ó ti mọ̀ pé ah àlìkí àmọ́ ti súnmọ́ ìwé ẹni báyìí tó bá jẹ́ àwọn èèyàn burúkú ó kó tètè lọ túbà. Ọ bụ lọ dáadáa lọ́lọ́wọ́ bá fi àmì yẹn bá fi ṣe fún wa àmì àlìkíámà ọlọ́wọ́ bò pàlìkíámà wa torí bí àlìkíámà ọmọ adé lójijì ni bá kó gbé pé yóò dé báyìí lójijì àánú èmi bá ẹ kí n fi àwọn nǹkan kan ẹ máa rí ọlọ́run ọba ó ṣàánú wa pẹ̀lú àṣọrọ́tù sáàdì gbólóhùn àṣọrọ́tù ẹ̀yọkan rẹ̀ ní ṣàròtún àṣọrọ́tún òun náà wá wá alukurani nusratu muhammad quran forty seven aya eighteen ọlọ́run ọba ó dárúkọ àṣọrọ́tù ọlọ́run dárúkọ rẹ̀ ọlọ́run wa aliyansoro illa sáà ata anta àti ọlọ́run ọba tí ọlọ́run ga ó ń ṣàlàyé fún wa nínú àyà yìí ọlọ́run ní fàáli yáwọn burú náà àwọn tí wọ́n jẹ́ àwọn kékeré ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kékeré kí ni àwọn kékeré ń retí. kí ni wọ́n ń retí wọ́n ò retí kankan ìlà sáà. àyàfi àlìkìyàmà ni wọ́n ń retí àyàfi àlìkìyàmà sọlọ́dọ̀ àwọn àfáà nínú kẹrà kan òun ni wípé à ń tọ́wà ń bẹ́ẹ̀ àwọn a máa kà ní íńtáàtì yìí ń sáà íńtáàtì yìí ń sáà àtúbàgìtàtà mi ìyẹn ni pé tí àlìkíámà bá wá dé bá wọn lójijì fàkọ́díjà á àṣọrọ̀ ọ̀tún ha torí inú kẹrà kan òye ni pé íńtà tì yín sáà tálìkíámà bá dé wá bá wọn bágítà tán tí wọ́n rí bó dé lójijì fàkọ́díjà á kí ni àṣọrọ̀ ọ̀tún ha ìyẹn ni pé àwọn àmì rẹ ti wà ọlọ́mọ pé àmì òkọ̀ọ̀kan wá kó ló di pé kí ni o kó tó di wípé àmì ní òkọ̀ọ̀kan wá kó tó di wá di pé àlìkíámọ̀ wà dé látara àmì ọlọ́ni ṣùgbọ́n ìwà àyà tó gbajúmọ̀ òun náà ni pé òun máa jẹ́ bádàlù fún sáà yẹn wàhálì yẹn ń rú náà ilá àǹtà àtìyàwó ń sáà tó bàgìtàtà òun á máa pa òun á rìpéṣì sáà tó wà wájú yẹn yẹn ni pé kò sí nǹkan tí wọ́n ń retí ju wípé kí àlìkìámọ òde ju wípé kí àlìkìámọ òde wá bá wọn lójijì yẹn ni pé ìtìyàna sa àti bàbùtà òun náà ni kí àlìkìámọ òde lójijì kò dé wá bá wọn ọlọ́wà ní fàkọ̀dìjà. ọlọ́run ní kólórí pé èdè wá bá wọn lójijì fàkọ̀dìjà á aṣọ̀rọ̀ àtòhà. ọlọ́ni àwọn àmì rẹ̀ àwọn àmì pálíkì a máa ń bọ̀ ó ti kọ́kọ́ wá náà náà ni. fàánà lọ́wọ́ ìdájà àtún ìdájà àti him dìkìrọ̀. máa bá dé lójijì dìkìrọ̀ fa anna lahu dìkìrọ̀ dìkìrọ̀ ń gbọ́ wà lẹ́yìn yẹn òun gbàgbà ni mú tàdá bẹ́ẹ̀ fa anna lahu dìkìrọ̀ ìmọ̀ sọ pé à ìwọ ọlọ́run ọ̀wá foríjì wá ìwọ ọlọ́run àmọ̀tọrọ túbà ìwọ ọlọ́run à mọ̀mọ̀gbà wá nígbà tálíkì àmọ́ bá dé fa anna lahu báwo ló ti fẹ́ jẹ́ tiwọn àmì lákọ̀ọ́kọ́ mú so bíkìrọ̀ gbogbo ọjọ́ bá àwọn arántí ọlọ́run àwọn ti yẹn kan lẹ́yìn ìgbàdálì kí àwọn gbé máa lójijì bóòwò ti jẹ́ tiwọn. ibi jẹ́ àtìwò nígbàdálì kí àwọn bá ìdá àtìwò nígbàdálì kí tó bá ti dé ẹ̀ẹ́ kí bá ti dé báyìí àwọn tí kí bá bá irú àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá wá ń tọrọ túbà ọlọ́run ti gba túbà máa lọ́wọ́ tó gbọ́ lọ́wọ́ bá ti ṣe kí ni o ó ti fi àwọn àmì àwọn àwọn àmì ti lọ lọ lọ lọ lọ kó o ti gbé kí ni o òòrùn tó gbé kó ràn ọ́ yọ níbi tó ti ń wọ̀ yẹn àmì tó jẹ́ pé second to the last àmì ni tó ń gbàdúrà níbi tó ti ń wọ̀ ọlọ́run ní gba túbà máa second to the last àmì ni so àmì mẹ́wàá òun ló sì tóbi ó ju mẹ́wàá lọ ṣùgbọ́n ló wà náà nísìn so mẹ́wàá tó tóbi ó wà tẹ̀lé ra wọn tó bá wà tẹ̀lé ra wọn kéèyàn <laughs> wà tọrọ túbá ńgbà náà tíyẹn fi wá dé ọwọ́ ló fẹ́ tọrọ túbá sọlọ́ ọgbà túbá ọlọ́run lè gba túbá rẹ ìgbà ọlọ́run bá ti fún ní respite ọlọ́run ti fún ní àwọn ọ̀nà tó lè gba ronú ló yẹ pé àánú ọlọ́run kí ni ọ àṣẹrọ́ tó sáà so àdìsìn tó gbajúmọ̀ àdìsí pé jìbìrì wà bá nàbí wà béèrè àwọn question kan lọ́wọ́ ànàbí ó ní àkùbèrè ní ànìsà fún mi ní ro nípa àlìkìyàmà òṣìṣẹ́ ọlọ́run bá jẹ́ kó yé jìbìrì ìlú wípé sáà àtọ̀ wa béèrè nípa rẹ̀ yìí o ìmọ̀tọ́ wa béèrè yìí màlìmọ̀sọ̀ òòlù á a bẹ àlànà bẹ na sa ìlú so ó sọ fún ẹni tó ń bi léèrè nípa àlìkíyàmà kò jẹ́ ẹni tí ó jẹ́ tó mà tó ìwọ tó yẹ kó wá béèrè tàbí nígbà míì màlìmọ̀síwò lọ àná à nǹkan tó ń béèrè nípa àlìkíyàmà yẹn gan kò jẹ́ nǹkan tí wọ́n gangan mọ̀ wọ́n tó wá béèrè so látara bẹ́ẹ̀ yẹ sọ fún wa wípé ọlọ́run ọba ò fi sáà kò fi máa ẹnì kankan ọlọ́run ọba òfin sáà ọlọ́run fi pamọ́ òfin mẹ́rin kankan sọ torí pé kò sásìkò àlùmọ́ máa wáyà kúrá níwà ọlọ́run ọba ti fi pamọ́ sọ àwọn yẹn dáàbò láti máa sáà ṣùgbọ́n ọlọ́run máa ní kí ni o òun ò fi mọ̀ wọ́n sọ fún wọn pé ìlà rabbika muntaha innama anta mundiru man yakhsha sọ ọ̀dọ́ ọlọ́run ọba ó ní òpin àlìkíyàmọ̀ wà ìwọ ń kẹ́kọ̀ọ́ kìlọ̀ fún yẹn ni ó máa ṣàlàyé fún yẹn ni gbajúmọ̀ wọn ni pé àkùbírí ni àmọ̀rọ̀ ti hà ṣàlàyé fún mi fún mi níro nípa àwọn àmì àlìkìámà àmì àlìkìámà ọlọ́run ọba fi mọ gbogbo àwọn èèyàn ó fi mọ anábì ọlọ́run ó dẹ̀ ní kó fi mọ àwọn èèyàn ó fi mọ jìbìrì ó fi mọ gbogbo èèyàn so àmì yẹn tó gbá nàbí náà tú ta òun lọ jẹ́ kíkí ni o kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jẹ́ àfa kálí máa sọ pé àwọn àmì yìí tánàbí tún ta fún wa àwọn àmì ní tánàbí tún ta fún wa so àwọn tó wá jẹ́ àwọn àmì alikiyama àwọn tó wá jẹ́ àwọn àfa tí wọ́n bá ti rí nǹkan kan àwọn àfa ni wọ́n máa wá máa ń ṣègbìyànjú àwọn wá pín àlàmọ́tò sáà wọ́n wá ní àwọn fẹ́ pín wọ́n ní nǹkan máa jẹ́ ṣubúrọ́ èyí tó kéré àwọn tó kéré wọ́n ní nǹkan máa jẹ́ kúbúrọ́ àwọn tó tóbi àwọn afá àwa èyí tó bá ń kú nínú àdìsí ànábì wípé ìkan jẹ́ ṣúgúrọ́ ìkan jẹ́ kúbúrọ́ ṣùgbọ́n gbogbo dáhùn afá wa máa ń lò yìí istila áàtù tí wọ́n ń lò yìí kí nǹkan lè bá yé wa dáadáa ó kọ tí wọ́n fún un tá a bá lọ wọnú àdìsí náà àwọn náà gbà bẹ́ẹ̀ yìí pé bí kíní ti rí gẹ́lẹ́ náà nìyẹn so ó kọ yẹn wọn sọ pé kẹ́nìkan sọ pé àbídí ah, àníkẹ́ fún kan ló kọ bí wọ́n ti ṣe yẹn gẹ́lẹ́ ẹ bá lọ síbi tó bá ń ka àwọn kíní yẹn ó máa bá ń bẹ̀rù pé bó ti yẹ kó rí nìyẹn lọ́gbọ́n dáhà fún mi bá débi kan wọ́n lè pín sọ́nà méjì ẹlòmíì tún lè gbé kó tó bá ọ̀nà mẹ́ta ní o kúburọ́ ẹ̀ ṣúburọ́ ń bẹ wùsùtọ́ ń bẹ kúburọ́ ń bẹ kò sí ìrọ̀lẹ́ burú bẹ́ẹ̀ torí kí ni o torí kí ni a fi ń ṣe bẹ́ẹ̀ nítorí kó lè bá àyè wa dáadáa sọ èròǹgbà wọn òun náà ní pé bóun ni nǹkan ó ti yé wa istilahu àwọn afa òun ní ọ̀rọ̀ pé alamatu sáà kan wà tó ń jẹ́ subúrọ́ alamatu sáà kan wà tó ń jẹ́ kúbúrọ́ ìgbìyànjú àwọn tó ń jẹ́ àwọn afa wa ni. wọ́n á ní pé kí ni ń jẹ́ subúrọ́ ìyẹn náà ni pé wọ́n gbà yìí pé àwọn àlámà kan máa ṣẹlẹ̀ tó jẹ́ wípé àwọn àlámà yìí ó takọ̀ ń ó máa ṣẹlẹ̀ lórílẹ̀ ayé tó bá wá ṣẹlẹ̀ lórílẹ̀ ayé àwa máa rí wàtú ìjàdú bẹ́ẹ̀ na a múdàtún tọ̀wéèrà kọ́bla usuli yawmil qiyama àwa rí táìmù tó mú dáa tó máa pẹ́ síwájú kóró di pé ọjọ́ gbẹ̀dẹ̀ alikiyama máa ṣẹlẹ̀ nígbà tí wọ́n yẹn pé nígbà fún ní ṣubúrọ́ yẹn pé àwọn eléyìí yóò ti ṣẹlẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ so múdàtún tọ̀wíìlà táìmù tó gùn ló fi máa jìnnà sí gíní o ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tẹ́mọ̀tò wọn ni pé eléyìí ó ti máa ṣẹlẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ táìmù tó gùn òun ló fi máa jìnnà síjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama wọ́n wàá pè ní kíní o ṣùgbùrọ̀ so gbogbo apá báyẹn òun ni wọ́n wá gbà ìpè mẹ́wàá. Wa, wà pẹ̀pẹ́ yẹn òun ni kúburọ́ pẹ̀pẹ́ àwọn kan yìí pé àwọn míì náà tún kún mẹ́wàá yẹn táwọn náà tún jẹ́ gbogbo wọn ni wọ́n gbà torí pé kí ló kí wọ́n gbà torí pé ọ̀rọ̀ yẹn àdàlùkàlà mọ̀míyún o ọ̀rọ̀ yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé orí iná sùn ló wà tí nǹkan yẹn nọ́ọ̀sù tó wà lọ́ọ́ ìr lọ́ọ́ pé ìjìmọ̀ wà àwọn àfa àtàwọn àfa bá parọ́ pọ̀ lórí nǹkan àá máa sọ di ẹ̀sìn ìjìmọ̀ wọn bí wọn wà tọ́jú ẹni pé ẹ̀ bí wọ́n yẹ ṣe ìjìmọ̀ wọn náà ló máa jẹ́ gbogbo àwọn àfa àpanu pọ̀ yìí pé mùsùlùmí nǹkan tó jẹ́ dáadáa fún láàrin twenty four hours òun ni kó kírun wákàtí márùn-ún gbogbo eléyìí ìjìmọ̀ náà bá ṣe yẹn àná ó kàrà tí ní gíní o ó ti ní násù ọ̀rẹ́dì so bẹ̀tì ìjìmọ̀ òfin wà ló jẹ́ pé àwọn afáà náà ṣe ìjìmọ̀ wọn panupọ̀ tá a lè mọ̀ ní násù rẹ̀ ṣùgbọ́n àwọn afáà sọ pé àwọn afáà ò ní panupọ̀ láyé àfikọ́jọ́ yín pé kí ni o wọ́n panupọ̀ lórí ẹ̀rí ṣùgbọ́n àwa lè wá mọ̀mọ́ kí ni o ẹ̀rí yẹn ìgbàlá àgbẹ̀bẹ̀ lónìí pé tí ìjìmọ̀ òyìn bá ti fìdí múlẹ̀ àbá àmọ́ mẹ́rin yẹn ó ti di kí ni o ara ẹ̀sìn ẹlẹ́bi jẹ́ pé mẹ́wàá gbogbo àwọn àfáà wa pátá yanyan kò sẹ́ni tí ò panu pọ̀ lé lórí nítorí ẹ̀rọ pé ní ké ìjìmọ̀ òdòdó yìí kíni o tó ní ẹ̀rí ni àdìsí àdìsí Udhaifa bun Asid al-Ghifari Udhaifata bun Asid al-Ghifari omi sọ àbíyù tó gbàdí ìsìn yẹn wá sọ àdìsí yẹn ó dákọ mẹ́wẹ̀ẹ̀wá ó ní ìtọ́lá ànàbí sallam àlẹ́yìnà ànábì ọ̀yọ̀ sí wa wànánú nàtàdákàrú àṣà báyọ̀ bí yọ sí wa nígbà náà ọ̀rọ̀ tí gbogbo àjọ ń sọ ni pé ọ̀rọ̀ àlìkè àmọ́ ẹ̀ máa ń bá wa lẹ́rú o ọ̀rọ̀ àlìkè àmọ́ ẹ̀ máa ń bá wa lẹ́rú o àlẹ́bí ni máa tàdákàrú máa tàdàkàrù lọ́dọ̀ àwọn lábáwá títà bá ti di méjì tó wà wájú wọn pàtó àkàn rẹ tó yẹ pé máa tàdàkàrù nínú àwọn fíìsì tó bá jẹ́ bí tàfa àlà àwọn tàfa àlà máa tàdàkàrù kí lẹ̀ ń jọ sọ láàrin ara yín kọlu sọ àyànṣọ báyìí pé nàbìkúrú àṣà à ọ̀rọ̀ àlìkíyàmà là ń sọ òṣìṣẹ́ lọ́wọ́ bá ní iná láǹtakùmà àtàtàrà aṣọ àyà àlìkíyàmà yẹn ò lè ṣẹlẹ̀ ẹ̀ẹ́dà àwọn nǹkan mẹ́wàá lábẹ́ ẹ̀sìn dápọ̀ àwọn nǹkan mẹ́wàá sọ̀bàdàkàrà ọwọ́ ń dárúkọ àdùkọ́nà wàdàjàr wàdàbà wàtúlùwàṣàmsì bímọ kọ̀rìbìà wànàzúlà ìsà bùnú àti bó ti dáàbò ẹ lọ nìyẹn fẹ́ pé à ń bọ̀ wá ṣàlàyé ẹ̀ fún wa nípa lórí náà ló jẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé ó tóbi tẹ́ pé òun náà ni a fi kásẹ̀ tá ṣàlàyé fún wa níparí ẹ̀ tó látara bẹ́ẹ̀ bó ṣe ọlọ́wọ́ ti dárúkọ àwọn nǹkan yìí bó ṣe ọlọ́wọ́ ti dárúkọ rẹ̀ lọ nìyẹn. so ṣùgbọ́n àwọn afáàní ní àwọn míì náà táwọn náà tún tóbi tẹ́ pé wọ́n tún tóbi gbogbo ẹ̀rọ ni a máa ra ṣàlàyé pé wọ́n bá gẹ̀dẹ̀ tẹ́mọ̀tà pé àwọn àlàmátù sáà àlùkùbùrọ̀ tẹ́mọ̀tà ní àlàmátù sáà àlùkùbùrọ̀ ìyẹn ni wípé àwọn àlàmà nǹkan méjì ló máa ṣẹlẹ̀ níbi títí ẹ̀ alamatu saati alikubulọ kí ló dáhùn afáàbí pé ní alamatu saati alikubulọ nǹkan méjì náà fi pè bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ìyìnà takọ̀ ù ìgbà tó bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ yóò máa jẹ́ wípé tẹ̀kùnú bẹ́ẹ̀nà a wà bẹ́ẹ̀nà sa àti mọ́dàtò kọ̀lìlà ìgbà náà ọgbọ́n nìyẹn ó máa jẹ́ pé nǹkan tí ó máa wà láàrin rẹ̀ àti láàrin alikiyama ó máa yẹ kí ni o muddatun qalilatun muddatun qasiratun nǹkan alákọ̀ọ́kọ́ ni ìtàn àfáwọn nìyẹn tí wọ́n fi pe yín kúburọ̀ pé eléyìí tóbi o nǹkan alákọ̀ọ́kọ́ táwọn àfáwọn nìyẹn pé láàrin rẹ̀ táìmù tí ó kù dálíkì agbófin tó ó ti kéré ẹlẹ́ẹ̀kejì so ona ni udusu atatabu'i bainaha udusu atatabu'i bainaha ona ni wípé ìyẹn ni pé ìtòtẹ̀léra wọn ni ó máa ṣẹlẹ̀ láàrin títí ẹ̀ kò ní sí nǹkan kan tí ó dé ṣé nìyẹn ó máa máa tòtẹ̀léra wọn ni ṣé nìyẹn máa tòtẹ̀léra wọn ni ṣé nìyẹn máa tòtẹ̀léra wọn tí ó fi parí ẹ̀rọ bí jẹ́ pé nọ́ọ̀sù tí wọ́n wá nísìn tá a kà fún wa yìí sọ ẹ̀ nọ́ọ̀sù tó wá tá a tára ká tá a kà fún wa lẹ́ẹ̀kan yẹn mẹ́wàá tí wọ́n dárúkọ yẹn àwọn àfa ìtàn gbà ní pé ààrẹ rí àfa kankan tó yẹ pé mẹ́wàá yẹn tí wàá sọ bó ti máa tò tẹ̀léra wọn ṣùgbọ́n díẹ̀ nínú ẹ̀ a lè tò tẹ̀léra wọn díẹ̀ nínú ẹ̀ la lè kí ni o lálétò tẹ̀lé abẹ́ni gbogbo ẹ̀kọ́ lálétò tẹ̀lé ra wọn ṣùgbọ́n gbọ́dọ̀ kàmá ní gbé kàtàbù bu wa tí nǹkan bá ti ṣẹlẹ̀ ojú ẹsẹ̀ ìdílé gbẹ̀gì ni yọ ṣẹlẹ̀ ní ẹ̀yìn rẹ̀ so ṣùgbọ́n pé a lè sọ àwọn kẹ́kọ̀ọ́ wà lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú násù a lè fi wọ́n tẹ̀lé a lè fi wọ́n a lè tò wọn pẹ̀lú násù a lè wọn pẹ̀lú násù a lè tó wọn wọn pẹ̀lú kíni ọ pẹ̀lú nọ́ọ̀sù ṣùgbọ́n kí èso gbogbo ẹ̀ la lè wọn so eléyìí nǹkan tá a sàlàyé fún wa nísìnyí òun náà ni pé kálíbà ni pé a ní àlàmátù sáà kò sí èméjì amatu àti àlàmátù àti gbogbo pátá àwọn yìí àwọn ó wà nù ó wà nù kùránì ó àwọn kan wà ní kùránì ń bẹ àwọn kan wà ní àdìsí ń bẹ ṣùgbọ́n ṣubúrọ́ àti kúbúrọ́ kò sínú àdìsí kò sínú kùránì ṣùgbọ́n àwọn afáàní ṣe gíní o ìstìlà àtọ̀ àwọn afáàní ìdájọ́ fi mú wá àti ṣàlàyé ẹ̀ fún wa. so lẹ́wọ̀n àgbà náà òun náà ni wá ni pé kí ni àwọn afáà wa níní àwọn àlàmọ́ tó àṣà àti àṣubùrọ̀ so àlàmọ́ tó ṣáà àti àṣubùrọ̀ ọ̀nà tí ó pín sí ọ̀nà tí a lè pín sí ó jẹ́ bí ọ̀nà méje alamatusa àti asogoro ọ̀nà tí a lè pín alamatusa àti asogoro sí ó jẹ́ bí ọ̀nà méje ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn tó jẹ́ wípé ó ti ṣẹlẹ̀ yẹn ni pé ó ti wá kọ̀dìjà àti wàǹkọ̀dọ̀t kọ̀dìjà àti wàkọ̀dìkọ̀dọ̀t so ó ti wá ó dẹ̀ ti lọ ara àmì náà dẹ̀ ni ó ti wá ó sì ti lọ ara àmì ni so torí pé kò sásìkò àlè wọn lọ pé a kà máa máa wọn tó gbé pàtàkì pàtàkì wá. so ibi tó bá bọ́ síbẹ̀ ama máa fún wa àwọn kan wá ń òun náà ni wípé òun náà ti wá ó ti o yẹn ni pé ó ti wá wíwá tó wá wá yìí ṣùgbọ́n bó ti wá yìí òun wá ní bó ti wá yẹn wà tẹ̀sítẹ̀ nílùú ìlàyà ọmọlẹ́kẹ́yà àmà bó ti wá ti wá ó wá ṣe gíní o ó wá ń tí o ọjọ́ gbèdé pé kíní yẹn ti o on continue tí ó fi di kíni o ọjọ́ gbèdé alkeyama bí ó ti máa lọ nìyẹn kò ní í dúró ó ti wà lórílẹ̀ ayé a máa sọ ni pé a ah, kíní ti wá o látàrí àdàbí náà ló ti wà ó ti ń ṣe ó ti ń ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé lọ́jọ́ àmì alkeyama rẹ àmì alkeyama rẹ àmì alkeyama rẹ ó sì lọ náà ní títí títí títí kò dúró tí ó fi di kíni o tí ó fi di àlìkìámà so èyí tó tẹ̀lé òun náà ní kíni o èyí tó jẹ́ wípé òun náà ó ti wà ṣùgbọ́n ó ti wá dáwọ́ dúró ó tún wá ń padà bọ̀ wá ṣẹlẹ̀ ó ti kíni o ó ti wá <laughs> kọ̀dìjà àtẹ̀ so wankọtọat wasatẹjie kọdijaati wankọtọat wasatẹjie so ó ti wá ó ti wá so ó ti wá wíwá tó wá yẹn so wíwá tó wá wíwá tó ń wá yẹn yóò tó wá ó ti wá ó ti wá dá ó ti wá mọ́wọ́ dúró wọ́n dódó ẹ̀ ó tún wá ṣe kí ni o ó tún padà máa wá so lára àwọn àṣọrọ́tù sáà ni so àṣọrọ́tù sáà lára rẹ̀ náà ni ètò jẹ́ wípé òun ní títí ẹ̀ ó jẹ́ nǹkan kékeré pé ṣàtàkọ o ó máa ṣẹlẹ̀ tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kan náà tó bá ṣẹlẹ̀ báyìí ẹ̀ẹ̀kan náà ni ó ṣẹlẹ̀ kò ní lọ wájú. sàtàkọ̀wù mọ́rọ̀tàn sàtàkọ̀wù mọ́rọ̀tàn sọ kò sí falastimrọ́rọ̀ láha kò sí kí ni o continuity ó máa kí ni o ó máa so ní àwọn sáà òun so àṣírọ́tò sáà òun náà ni pé ó máa ṣẹlẹ̀ sàtàkọ̀wù kò tí ì tó bá wá ìlà ayé omi lẹ́kẹ́yà yóò ṣẹlẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ yẹn ṣàtẹ̀sítẹ̀ mi rú ìlà kíni ìyá omi lẹ́kẹ́ yóò máa lọ bẹ́ẹ̀ ni tálíkì amọ̀sẹ̀ kí ni o tí ó fi dé so ìkan wà ṣàtàkọ ń wàtàǹkọ ti ń wà ṣàtàkọ ń so ó máa ṣẹlẹ̀ wàtàǹkọ ti ń wà ṣàtàkọ ń so ó máa ṣẹlẹ̀ yóò tún wáyé kí o yóò tún dúró tó bá tún dúró ó lè kí ni o yóò tún padà wá sọ kó tó wá kan ètò jẹ́ abalẹ̀ ẹlẹ́ẹ̀keje ó ní àwọn tó ṣe yí pé àwọn tí wọn wọn máa ṣẹlẹ̀ àwọn tó jẹ́ àwọn mẹ́wẹ̀ẹ̀wá àwọn tó jẹ́ àlà àmàtú àti kí ni bọrọ so àwọn máa ṣẹlẹ̀ nígbà pé ó tóbi gan púpọ̀ so àwọn wọ́n sì tẹ̀lé ra wọn wọ́n mọ̀ tó tẹ̀lé ra wọn pápápá wọ́n máa tó tẹ̀lé ra wọn sórí tó tẹ̀lé ra wọn yẹn so àìsèsè kúnná bẹ́ẹ̀ na a àtàtà àbùkù títò tẹ̀lé ra wọn ó máa ṣẹlẹ̀ wàyà dùsù bàdà a yàwó mọ̀lẹ́kì yà mà mo bá ṣàwọ̀ so ó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ lójú ẹsẹ̀ ó náà ìjọba ìdá kí á máa ṣẹlẹ̀ so àwọn eléyìí ó náà ni àwọn kan tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn àṣùrọ̀ tó àwọn so alákọ̀ọ́kọ́ oná ni pé àwọn tó ti wá tí wọ́n ti lọ so bóyá pé a kàn máa mẹ́ṣọ́ náà ni so alákọ̀ọ́kọ́ táwọn apá àkọ́kọ́ máa ń ṣàlàyé fún wa táwọn abẹ́ sọ̀rọ̀ àṣírátù sáà wọ́n ní ìgbẹ́dẹ́ gbègbè àlìkẹ́hánà ó ti dé ìkẹ́ni ẹni bí ìsàtú Rasulillah sallallahu alaihi wasallam wọ́n ní bí ìsàtú Rasulillah ìgbẹ́dìde ànábì kọ́ni jẹ́ àti wakọ́dí. So, magat wakọdin kọdat so ìbéèrè bí anabi ti wá ó rẹ̀ nílọ wọ́n ti gbé anabi dìde so nígbè bí anabi anabi ní nínú àdìsí tó fi di múlẹ̀ ó ní ana wàsá àtà àwọn wàsá àtò kìnìà èmi àtàlìkẹ́ àmàkà àtẹ̀yìn ni èmi àtàlìkẹ́ àmà bí nǹkan méjèèjì lára ọ̀bùn isto ana wàsá àtà kà àtẹ̀yìn wọ́n gbé mi dìde èmi àtàlìkìámà ka àtà yìí ọwọ́ mú ìka méjì osùbàán ó mú ìka méjì ìka àfàbẹ́là àti ìka èyí tó jẹ́ wípé ó gùn yìí oníbà àti rí ni asúnmọ́ra bàjẹ́ àkọ́bà pé kí ni ọ asúnmọ́ra bàjẹ́ ni pé asúnmọ́ra gán bàtí rí nìyẹn olùgbé bí sẹ́tù rọ̀ṣù ìgbédìde ànábì yìí so ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ara pé kí ni o àlìkìyàmà bẹ́ẹ̀ ti rí báyìí pẹ̀lú pé gbèsè àlẹ́ yẹn gan mọ́ tá a máa retí mọ́ lánàá bí yẹn bá àdì gbèsè àlẹ́ mi yẹn gan lẹ́yìn mi mọ́ lẹ́bí àwọn sọ abáyé tó pàdé fi ń bẹ̀rù nìyẹn kọ́ ẹ bí wọ́n bẹ̀rù ṣùgbọ́n lóye jẹ́ káwọn sọ abáwọ̀ máa bẹ̀rù àlìkìyàmà mi sọ́ra ara wọn pé ah ọ̀rọ̀ àlìkìyàmà yìí ó mọ̀ lágbára ọlọ́run dẹ̀ fi mànẹ́bí náà so làwọn fi ń sọ́ra ẹ̀rọ pé bóòlù àdìkẹ́ àwọn ìtẹ́ bá mọ̀ pé ó jìnà gan lọ́la sọ ọba ti lọ gbó wọn ti lọ tán yẹn títí di sára yìí wọ́n dò bẹ́ẹ̀ àdìkẹ́ àwọn yóò lè dé bá aláyé jáde àwọn àdé gbọ́dọ̀ fọkàn balẹ̀ tó gbé tí náà wáyé bá bẹ̀rẹ̀ lódì ní ìsinmi rẹ̀ òun gbọ́dọ̀ fọkàn balẹ̀ sí tó ń yára tí yára tí yára tí yára tí yára gbọ́dọ̀ fọkàn balẹ̀ àwọn sàbọ̀ fọkàn balẹ̀ tàbí kú ń bẹ̀ wọ́n ń bẹ̀rù àdìkẹ́ àwọn ni títí tí wọ́n fọkàn balẹ̀ so ló fà á pé àwọn ti a i pé ìgbéga ànábì náà ó wà lára àwọn kéékèèké tó jẹ́ wípé ọba jẹ́pé lómi náà fi ń sọ láàrin ara wọn àlábì àti ọmọ pé ní ńlá ti ń bẹ nìyí tẹ́ bá ti rí lè ẹ̀dùn pé àrẹ̀kẹ́ àmọ́ ti súnmọ́ ànábì tó fi fi wọn lọ́kàn balẹ̀ ó fi ṣe dáadáa fún wọn kọ́kàn wọn lè bá a balẹ̀ gbogbo bẹ̀rù tí wọ́n ń bẹ̀rù yẹn kó lè bá a jẹ́ pé ó máa kúlù ẹ̀mí wọn so ló pé bẹ́ẹ̀ náà ni mọ́tò rọ̀ṣọ́lì sàṣọ́là ikú ànábì ara kíni o àwọn àmì pé kíni o àlìkìyàmà ó ti súnmọ́ ni. so gbogbo àwọn ìgbẹ́yà lè máa kà wá wọ́n pọ̀ so gbogbo nǹkan ní àdẹ́gbẹ́ àdẹ́gbẹ́ gbogbo kíni yóò ṣẹlẹ̀ kíni yóò ṣẹlẹ̀ kíni yóò ṣẹlẹ̀ kíni yóò ṣẹlẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí pátáyáyá àmì àlìkè dẹ́gbàdé pa usman nísìn ó ní à ìgbàdé pa usman àmì àlìkè àmà ni tó wo àwọn sẹ̀dá níbi tí sọ nìyẹn àwọn sọ̀hábà gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn pátáyáyá àmì àlìkè àmà ni so láàrin àwọn afá pé ní àmì àlìkè àmà òun náà ló ń pè ní ànábì sọ pé tí àlìkè àmà ti súnmọ́ òun náà ní àlẹ́ àrọ́jù kẹsìrọ́tù lẹ àrọ̀jì kẹsìrọ́tù lẹ àrọ̀jì nǹkan tó ń pè bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn máa para wọn lápadànù tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹni tó pààyàn pé kí ló dédé fi pààyàn làyẹ́dìrí fi máa kọtàlá tí wọ́n bá lè jí alimaktul tí wọ́n béèrè lọ́wọ́ alimaktul òun náà là yẹ́dìrí fi máa kú ti là ẹni tó pààyàn tó bá bẹ̀rẹ̀ lọ́rọ̀ ìgbé kí ló dóbi pààyàn yóò lọ́wọ́ ọmọ dóbi pààyàn ẹni tí wọ́n pa tó bá jí ọ̀nà lábẹ́ lọ́rọ̀ ìgbé kí wọ́n fi pọ́ ohun ọ̀mọ́ tó wù sí ní ẹ̀fí pa òun eléyìí ó ti bẹ̀rẹ̀ látàrí kọ̀díjà at wàtẹ̀sítẹ̀mẹ́rọ̀ sọ ó ti wá ó dẹ̀ ń kọ́ntínú wọn ò ṣe máa pààyàn wọn ò ṣe máa pààyàn kẹ́lẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíní kan àwọn boko haram wá dé wọ́n ti ń pààyàn tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ pípa ẹ̀ dáríkì àwọn òbí dé bí wọ́n ti máa pààyàn lónìí bí owó ti máa gbóná tí ó máa gbóná láwọn bìkan láwọn bìkan ọlọ́gẹ̀lẹ́ mẹ́rin káwọn bìkan ó gbóná ni àbá àfàtúnṣe náà nìyẹn pé ètò bá jẹ kúbúrọ́ yọ fẹ́ kárí gbogbo ayé pátá ẹ̀ ẹ̀ bá nǹkan náà kárí ayé mẹ́rin lọ́dọ̀ wáyé ṣúgbúrọ́ àwọn abìkan ló ti máa yegi ni o ni ó ti máa ṣẹlẹ̀ o lè má kárí gbogbo ayé tó yẹ tó lọ́tọ̀ọ̀rọ̀ abẹ́ẹ̀ kéèyàn ọmọ parí yàn káyọ̀ ọmọ para wọn tó wọ́n ṣe lára àwọn àmì ni èyí tó jẹ́ pé àmì tó jẹ́ wípé ó jẹ́ àwọn àmì kéékèèké tó jẹ́ ṣúgbúrọ́ tó jẹ́ wípé ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ó sì ní ṣe gíní o ó ń ṣẹlẹ̀ lọ tí ò ní dúró yóò mọ̀ ṣẹlẹ̀ lọ ni. sọ̀tà bá wo àdìsí ìṣẹ́ ọlọ́run ọba gbàtí jìbìrì lù wá sọ ọ̀sọ̀ àwọn nǹkan kan bẹ́ẹ̀ nípa fàkbírì ní àmàrọ̀ àti hàn ó ní àǹtẹ́lídàlẹ̀ amatu rọ̀bàtà wà àǹtàrọ̀ ìfáàtà àlùrọ̀ àtà sọ. So, wà á ń tẹ́rọ alùfáàtà alùwòrátà alàálàtà yàtàtọ̀ so òṣèlú ọba sọ àwọn nǹkan méjèèjì yìí alákọ̀ọ́kọ́ tó ṣe ọlọ́run ọba sọ ń bẹ́ẹ̀ àǹtẹ́lídàlẹ̀ amọ́tú rọ̀bàtà gbogbo àwọn afáàná dá àwọn torí ẹ̀ tọ́gbẹ́ kò ní ìṣẹ̀lẹ̀ wọ́n dá àwọn torí ẹ̀ bàjẹ́ gbogbo àwọn afáà kí túmọ̀ àǹtẹ́lídàlẹ̀ amọ́tú rọ̀bàtà ẹ̀ bá dé ní àdìsọ́ ọlọ́ka yóò bá àfa ti dààmú dààmú dààmú dààmú dààmú nítorí gbogbo wọn ṣe tàwíìlù ni gbogbo ọba náà wọn ṣe tàwíìlù ni àìsí ṣe tàwíìlù ọ̀rọ̀ ọlọ́run tó bá wò pé ìjọ pọ́síbù láti ṣẹlẹ̀ ó ní pé kó tó ṣẹlẹ̀ nìyẹn òun náà ni pé àǹtẹ́lidàlẹ̀ amatu rọ̀bàtà tẹ́ bá ní kí n túmọ̀ àǹtẹ́lidàlẹ̀ amatu rọ̀bàtà àlẹ́ amatu náà ń pè ní ẹrú obìnrin ẹrú obìnrin nìyí òun wá ní òun ló wá bí rọ́bátà àtẹ́mápẹ́ nǹkan ní rọ́bù rọ́bátà yẹn ni pé ẹni tó ní nǹkan ní jẹ́ rọ́bù rọ́bù libet rọ́bátà ayẹ̀pọ̀ àsọdọ̀ amatu ẹni tó jẹ́ ẹni tó ní òun ló wá bí ẹni tó ní ẹrú obìnrin lóògì ni òun ló wá bí obìnrin lọ́nà bí ti sọ nìyẹn ó yẹ kó bá ṣẹlẹ̀ kò yẹ kí ká ṣẹlẹ̀ tàwí nìkankan àárín ti tàwí ẹgbẹ́ wọn pé kí náà bẹ́ẹ̀ ṣe sí i àlẹ́ mi ni pé ẹrú obìnrin yóò di kíni o yóò di olówó rẹ̀ ìyẹn ni pé a ti pé nínú nǹkan tí Islam pàmìtì òun náà ni pé èèyàn lè ní ẹrú kó dẹ̀ má mú kúrò ní oko ẹrú kó wa máa sọ pé yóò jẹ́ ìyàwó òun tó bá jẹ́ ìyàwó ẹ̀ ó máa wà pẹ̀lú ẹ̀ tó bá wà pẹ̀lú ẹ̀ yóò máa súnmọ́ tẹ́rù yẹn bá lóyún kì í bójú o lè má kú ò lẹ́rú tó bá wọlé bọ́kùn lọ́rẹ́ bá wọlé má bọ̀ ọkùn lọ́rẹ́ ìlú àwọn ẹrú báyẹn òun là ń pè ní mùdábárọ̀ ẹrú yẹn là ń pè ní mùdábárọ̀ yẹn pé téèyàn bá ti kú tán báyìí òun ní ọ̀dọ̀mọlúàbí mùdábárọ̀ ni tí ọkọ yẹn bá ti kú tán báyìí òun ní ọ̀dọ̀mọlúàbí kò lè jẹ́ rúmà tọkọ yẹn bá ti kú tán èèyàn náà máa lẹ́rú ní ìdíwọ́ pé ìgbà tí ń bá kú sèmi dìgbà tí máa fi kú tí ń bá ti kú dán máa lọ sòmùdábàrò náà ní rẹ̀rú bẹ́ẹ̀ ṣùgbọ́n ọtọmátíkálì ní tóbìnrin tó bá ti jẹ́ wípé eh, olówó rẹ̀ fẹ́ kódà kò ní miscarriage tó bá ní miscarriage rẹ̀ bí oyún bọ́ nínú ẹ̀ irú ẹ̀ ó di lórí fún ọ̀gá rẹ̀ oyún ẹ̀ wá bàjẹ́ ó ti ní opportunity pé tó bá ti tí. ọ̀gá ẹ̀ bá ní bú dán wọn bọ́kùn lọ́rùn so obìnrin tí ọ̀gá fẹ́ ọwọ́ ọmọ kini ni ọmọ obìnrin ọmọ tó ni ó sọ sí di bàbá nígbà o bá gbàdọ̀ wá sọ sí bàbá rẹ̀ gbàdàbà rẹ̀ kú tán nítorí ẹgẹ́rú yẹn ó dì ní pé kí o kó di ọmọlúàbí ó lè yarí pé kí o ẹrú yẹn kò di kí ni ó lọ́ọ́ dídò owó òun tàpá sí sẹ̀ríà yẹn ẹrú yẹn di kí o kò dọ̀mọlúàbí. àwọn náà wò pé ẹrú wo lè jẹ ọmọlúàbí bàbá yẹn ló máa bí ọmọ ní ọ̀nì àkòsí lọ́kàn pẹ̀lú ẹ̀ kòsí lọ́kàn ọ̀rẹ́ kí ni kí àmàtú kí ni rọ́bàtà so nǹkan wa wà nù sọ ibùdó àdìsí ni ẹ so nǹkan tó ní ìṣẹ̀lẹ̀ ni so o sì máa rí kíni o ó sì mọ̀ tó gbé ọ̀rọ̀ àmúrelẹ́rú òtí ìyẹn ti gọ́gọ́ lọ kò dẹ̀ ṣẹlẹ̀ ní gbogbo ayé àwọn sọ̀rọ̀ ábà kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ó rí pé àátúnpadà àátúnpadà múra wa lẹ́rú kò sí èméjì bẹ́ẹ̀ ogun padà tó máa ṣẹlẹ̀ nígbà tí máa dì tó bá dé ogun ó ṣẹlẹ̀ tá a padà tó múra àtúmáwọ̀nyàn lẹ́rú mùsùlùmí ọmọ ẹlẹ́rú àgbègbè náà ọmọ ẹlẹ́rú àmọ̀ mẹ́rú tó ẹgbẹ́ ẹrú gbogbo ẹ̀ láti ó ti padà ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ẹrú ó ṣẹlẹ̀ orí ibẹ̀ kíní ẹni ó ṣe kí yẹ yọ padà ṣẹlẹ̀ tí ó ṣe méjì mẹ́. sọ wa ń àwọn ènìyàn àdìsí mi wá pé àwọn alárúbáwá ni wọ́n ń sọ tẹbi àwọn bàbá bì ìdáná àwọn bá sọ ni pé àwọn haúsá ni wọ́n sọ ṣé ànábì ní ṣe nàìjíríà ní lọ́nà ọ̀nà ànábì sì ni àwọn bàbá ní àwọn haúsá ni wọ́n sọ ẹ ó lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n <laughs> nàìjíríà bá wà ànábì sì gbogbo àfa ó wà náà àdìsí pé àwọn lárúbáwá àwọn lábàáyé wa ṣe lárúbáwá lẹ́kọ́ lábá méjì lọ́wọ́ àrọ́bù wàlẹ̀ àrọ́ àwọn lárúbáwá nú oko àwọn ni wọ́n ń sọ níbẹ̀ àárọ̀ àwọn alábàágbé gbé inú oko ni wọ́n ń gbé àwọn ànábì sọ alábàágbé gbé inú oko àwọn èrò àgàgà ju wípé aṣọ wọn ò lè pọ̀ lẹ́yìn tí wọ́n máa lọ káàkiri wọn ò nídìí bàtà tọ́gbọ̀ wọn èrò bí bàtà yàtọ̀ wà wọn ò ní ìrìn tiwọn so wọ́n kẹrin inú gbowó jẹ́ ń bẹ̀rẹ̀ káàkiri kí a bá wọ àwọn tó ń bẹ̀rẹ̀ náà tó wá jẹ́ fúlàní gbá mi kí ni àwọn fúlàní nídìí tó tọ́jú ẹ àwọn náà wà á wò ní pé à ń sọ̀rọ̀ oko ò ní sí mọ́ kò ní sí lágbára oko mọ́ àwọn náà wà ní yàtàtọ̀ wà lúwúná fìbùnìyà gbẹgbẹ àwọn sheikh wa sheikh Fawzan ìgbà tí wọ́n ń sàlàyé nínú tí a dáhùn fi sàlàyé àṣírọ́tù sáà wọ́n ní bó ti wá dì nílẹ̀ lágbára lónìí nìyẹn gbogbo àwọn arábára gangan lónìí kí ni ó dáná bí sọ ó ti ni ó ti ṣẹlẹ̀ ní wọn lórí wàhálà kọ́ni wakọ̀ àti sọdọ̀rí padà wá sítàmọ́rọ̀ ti la ayọ̀ mílíkì àmà bí ó ti máa rí nìyẹn kò lè padà mọ́ so bí ó ti máa lọ nìyẹn yàtàtọ̀ wà lóore fílìpù nìyà so wọ́n ma fi gagbága níbi pípọ̀ ilé kíkọ́ yàtàtọ̀ wà lóore ọ̀wọ́n oh, máa fi gagbága níbi pé ilé mi lọ ga ju ilé rẹ lọ sọ́wọ́n jọ yọ yọ bẹ́ẹ̀ ilé tèmi ni wọ́n ga ju ilé rẹ lọ so lónìí wọ́n ní àwọn ilé lágbára ìkànnì àwọn afọ àbẹ̀sẹ̀ kọ ọ̀rọ̀ nípa ṣọ́ọ̀tù sáà ó ní ẹwà àwọn ilẹ̀ lágbára lónìí gbogbo olúlẹ̀ lágbára gbogbo wọn ni wọ́n ń jà sí wípé hmm, ilé tó ga lẹ́ pè ní bóríjù abroad so ilé tó bá ga láwọn pé àwọn tó wà àwọn tó ga dáhùn ìbomọ́ ń kọ́ àwọn náà wọ́n ń jà sí pé ẹ̀ Saudi kọ́ tàtí kìnnìkan story kíní lọ́tọ́ lọ sókè àwọn náà fẹ́ kọ́ fọ́ọ̀tì kíní kan tí ó dòkè àwọn náà fẹ́ kọ́ fún ìṣẹ́jú ránjà sí ìgbé yàtọ̀tọ̀ wà lúwùná kíní ọ fílmù. so lára nǹkan dáná bí sọ ò nìyẹn so ìyẹn láti máa mọ̀ wípé àwọn nǹkan kan wà dẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba ó ṣàlàyé ẹ̀ fún wa tí fi ń ṣàlàyé wípé bóòlù àti kíámù ti rí náà àdìsí tó tún wà lọ́dọ̀ wa òun náà ní wípé wọ́n sọ fún wa pé ìdá òsìndàlẹ̀ amúrú ìlàgẹ́rì àlìyí fàǹtẹ́gẹ́rì àṣà. nígbà tí wọ́n bá ṣàfihàn ti àlàámà rí lọ sọ́dọ̀ ẹni tí ò ní àlàámà rí ẹ máa retí kí ni o àlìkíyàmù fàǹtẹ́gẹ́rì àṣà ẹ máa retí kí ni o àlìkíyàmù látàrí àwọn sọ̀rọ̀ bá a ti ṣàfihàn ti àlàámà sẹ́ńtì ò ní àlámọ̀ ni tí wọ́n ti ń gbàrin tẹ́lẹ̀ bí àtẹ́yà aṣọ ọba ló ti bọ̀ báwọn ibi ti gòtò lẹ́tí ti gbélé nu ó ti wá bí ó ti wà ní dálìkì àmọ́ fi dé bí ó ti wà dálìkì àmọ́ fi dé ni ó ti ó fi dé so tí wọ́n máa ṣe òsínìdàkí ní àmì ìlàgẹ́rẹ́ ààrẹ tó pé ìṣesí ọmọ èèyàn ni kọ́mi ọmọ wa ọgbẹ́ ìwẹ̀ láti débi tó yẹ dé so kò lè kó nù wọ́n mẹ́yàn láéláé kálíkà mọ̀ fìdí ṣùgbọ́n bí láti bá sọ mí ìyọ́bẹ̀ bọ́jẹ́ pé kálí sára kálí sọ́ra fún àwọn tá a jẹ́ mùsùlùmí òní so irú àwọn alámọ̀rí báyìí alámọ̀rí bẹ́ẹ̀ kó ti wáyé ni ó ti ń wáyé ti pẹ́ ti pẹ́ tọ́ pé àwọn ti ń ṣe é bọ̀ wọ́n ti ń ṣe é bọ̀ àwa náà dé bá mi bẹ́ẹ̀ kí wọ́n gbẹ́yàn ẹ̀ lóye kí wọ́n gbẹ́ńtọ́ bẹ́ẹ̀ kí wọ́n gbẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ sí ni tí wọ́n jẹ́ tí wọ́n yẹ kó bẹ́ẹ̀ àwọn bàbá bá wá ṣe bẹ́ẹ̀ àgbáyé ọba tán bẹ́ẹ̀ yàn tán gbé kó bẹ́ẹ̀ so ọlọ́tara bẹ́ẹ̀ kò sí nǹkan tí wọ́n wà ní eléyìí so ọlọ́tara bẹ́ẹ̀ wọ́n yẹn pé àwọn àmì yìí gẹ́gẹ́ bá ti fún wa tá a pín wọn fún wa táwọn náà bá ti ń ká àwọn ìdá fi pín náà nìyẹn àwa gẹ́gẹ́ fún wa ká máa fi àwọn tó bá ń jẹ́ wáákẹ́ àwọn kan tó bá ń ṣẹlẹ̀ ká máa fi ṣe kíni o ká máa fi jọ́ọ̀jì rẹ̀ sòṣọ́lọ́wọ́ ọba ọ̀sọ̀ gbogbo ogun tí àwọn mùsùlùmí ó jà àwọn mùsùlùmí dìgbà ó ti ṣẹlẹ̀ ó sì ti lọ àmì ogun ni wọ́n jà òṣèlú wọn máa gba fatihu bethel magdas wọ́n máa gba jerusalem jerusalem ti ṣẹlẹ̀ wọ́n ti gbà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kò tí ì tàn wọ́n tó ń bọ̀ wá gbà ìjà míì tó ń bọ̀ wá wọ́n ti gba jerusalem àwọn yẹn ní òtún gba padà wọ́n tún gba padà lọ́wọ́ so ìjọba ẹgbẹ́ gíní o kọ̀ọ̀dì wakọ̀ hati wàsàtàkọ̀ o yóò lè gíní o yóò tún ṣẹlẹ̀ yóò tún lọ yóò tún ṣe kí ni o yóò tún ṣẹlẹ̀ so clear sọ ọba nísìnyí báyìí so àwọn nǹkan tí wọ́n tó ìṣọlọ ọba ti ń ṣàlàyé fún wa tá ti ń ka àwọn nítorí àwọn ṣubúrọ ṣubúrọ náà ni pé kẹsọtù nìṣà àwọn obìnrin ọ̀pọ̀ obìnrin ti pọ̀ wá tipẹ́tipẹ́ náà ó kàn ríṣò yẹn kàn ga sí ni kò sígbà tí wọ́n lè complain pé bí pọ̀ so kọ́lẹ́dẹ́dẹ́ gbọ́dẹ́dẹ́ àfihàn pé bí n pọ̀ ọlọ́run ẹ̀gbẹ́ ni pé wọ́n látara ànábì bí wọ́n fẹ́ mẹ́rin mẹ́rin ṣé bí wọ́n bá pọ̀ ọlọ́run ẹ̀yìn wọ́n fẹ́ mẹ́rin mẹ́rin ọlọ́run lè múlù dájọ́ láwọn aláìláì máa bá alẹ́ kàwọn fèsì gbọ́ bẹ́ẹ̀ ṣé wọ́n fẹ́ mẹ́rin mẹ́rin wọ́n ni wọ́n ti bẹ̀rẹ̀ ayé kọ̀mṣún ìmúra ìyàlùsùnìnà rọ́jùnà wáhìdà so àwọn ìyàlùsùnìnà bẹ̀ rọ́jùnà wáhìdà so fifty obìnrin òun ni ọmọ àwọn amọ̀gbọ́n pé òun kí ni o ọkùnrin kan ọkùnrin kan <coughs> ni máa du ọkùnrin kan so fifty ni pé ní tó wà lágbàáyé ní ìsìn gbogbo ẹtí dèkí ní ẹ̀ràn pé réṣíò tó wà lágbàáyé tí bá sí àwọn obìnrin tó wà ní nǹkan báwọn kan máa ń kà wípé wọ́n ti kọjá six point something tó ọkùnrin kọ̀ọ̀kan ti lẹ́tọ̀ọ́ pé kó ní obìnrin mẹ́fà àtààbọ̀ àbí lé díẹ̀ so lẹ́kọ́ wà nílé rẹ̀ tó fi ní sí wàhálà ní <laughs> tó fi ní sí wàhálà ní àwùjọ ayé ṣùgbọ́n <laughs> lónìí ìjọba ọmọ àti wa ìjọba fi àyè lẹ̀ káwọn tó wà ń tán wọlé sọ ọ̀fà ayé lẹ̀ kẹ́ni àtọ́dọ̀ wà ń tán wọlé o. <laughs> ọba ilẹ̀ rárá àdébí ti fi kọ́ alẹ́kọ̀ọ́ ni tí wọ́n fi gbé àwọn adájẹ́ mùsùlùmí àwọn alẹ́ sọ́ọ̀fù pọ́blẹ́mù kí ni ọ àwùjọ yìí ṣùgbọ́n jẹ́ náà wà rẹ́dì láti kí ni ọ láti sọ́ọ̀fù pọ́blẹ́mù àwùjọ so àwọn náà tún gbé akun náà ni so ẹlòmíì gan ni wọ́n ti decide pé owó tiẹ̀ fẹ́yàwó wọn wàhálà wọn bí ti pọ̀ jù so <laughs> àtúndínlẹ̀ àwọn ìwádìí wọn yóò wá ṣàgbọ́dọ̀ sí ara wàhálà náà lájọ máa kópa lára wọn so ọlọ́mọ fi ọ̀fun wa lọ́wọ́ so lọ́dàra bẹ́ẹ̀ òun náà ń gé ara àwọn àmì òun náà lélẹ́yìí tó jẹ́ àwọn àmì ọjọ́ gbèǹde àkèámà òun náà ní gbogbo àwọn ilé ìpàtà yẹn so nítorí àsìkò òun náà tóbi jẹ́ pé àmì tó wá jẹ́ àwọn àmì tó ga òun náà ni a máa lọ síbẹ̀. Si so àwọn àmì tó jẹ́ àmì tó ga òun ni a ẹ̀rù bá a <laughs> náà àwọn àmì tó jẹ́ àwọn àmì tó ga <laughs> lẹ́nu òsì sáré o tó yẹ mo fi wọn àwọn kẹ́ni mo fi wọn wọ́n wò pé. iṣẹ́ ńlá mi tẹ̀sí mi jẹ́. <laughs> ọ̀dà bí ká ti ṣe pé ẹsẹ̀ tó ká tó kírun ni o torí pé tọ́sírì bíi four two thirty láti wá ti wá bẹ̀rẹ̀ three ẹ̀ má bínú. so ká lọ síbi àwọn àmì tó tóbi àbí èyí tó jẹ́ pé tóbi àdìkàdìsí máa lẹ́ẹ̀kan àdìsí tí a kà fún wa lẹ́ẹ̀kan òun náà ni àdìsí ùbẹ́ẹ́fà kìnìún ẹ̀bùnà asíìdì aligifarij sọ òun wá dárúkọ àwọn àmì ńláńlá mẹ́wàá tí ká bá ti ṣẹlẹ̀ ń bẹ̀ kéèyàn ó ti máa wí pé kí ni ó alikiyama ó ti súnmọ́ so àdìsí mẹ́wàá àdìsí tó dákọ mẹ́wàá òun làwọn fẹ́ sàlàyé fún wa nísìnyí ó ní ìṣọlọ́wọ́ bá dákàrọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba dárúkọ àdùkọ́ èéfín òṣìṣẹ́ ọlọ́run ọba dárúkọ èéfín èéfín yìí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà ọ̀rọ̀ tó pọ̀ ó ní wọ́n sọ nípa èéfín sórí àkáwọn ọkùnrin wọn ní wọ́n pè dùkọ́ àwọn kan gbà pé èéfín yẹn ti ṣẹlẹ̀ kẹ́gbẹ́dùn wọn ní sọ́ọ̀tì dùkọ́ wọ́n gbà pé ó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ àwọn lárúbáwá pé àwọn tọ́jú àwọn kùfárù mẹ́kà àwọn ló ṣẹlẹ̀ sí nígbà tí wọ́n sọ fún àwọn ọ̀gbẹ́ tànẹ́bì ànẹ́bì wa wà ní mẹ́dínà báyà wọ́n lé ànẹ́bì kó mẹ́kà ànẹ́bì wa ànẹ́bì jẹ́ ti ṣègbè fún wọn wàhálà wa ṣẹlẹ̀ sí wọn ní mẹ́kà wàhálà ó wá ṣẹlẹ̀ sí wọn ní kíni ó ní mẹ́kà so wàhálà ló ṣẹlẹ̀ sí wọn ní mẹ́kà òun náà ní pé ebi pa wọ́n wọn ò rí nǹkan jẹ mọ́ ebi pa wọ́n gbọ́ ebi tó wá pa wọ́n yẹn ọwọ́ ajẹkọjẹ pé tẹbi bá dẹ̀ pààyàn dáadáa èyàn máa rí gíní ọ̀rẹ́ ọ̀rẹ́ dé yàn máa rí so wọ́n á rí nǹkan bí òfin ojú sẹ́mà ibi tó fi pa wọ́n dé so wọ́n rí nǹkan bí òfin ní kíni ọ lójú sẹ́mà ìyẹn lọ́wọ́ pàtàkì wa lọ bá nàbí ẹgbẹ́ ìyàtọ̀ ẹgbẹ́ àwọn ọba amáka rọ́bà nàkṣífà nílẹ̀ àdáàbà iná mùmí. so ọlọ́run bá bá wa sí ìyàkú bẹ́ẹ̀ á di mùmí ní bàbá bá sì wọn sí àyẹ̀kú bẹ́ẹ̀ wọ́n ṣe kí o wọn ò di mùmí ní. nam so nítorí àsìkò òun náà làbí kí àwọn afọ́ tún máa kàn án òun ní wípé èéfín yẹn àwọn kan gbà pé omi ṣùgbọ́n àwọn afá sọ pé kò lè jẹ́ òun tó bí àwọn àmì tó tóbi kú búrọ́ lọ́wọ́ bá pé ìnáwó yẹn kú búrọ́ náà níbi sọ yẹn ànábì ni pé nínú àyà yẹn pé yọ bí ìgbàlẹ́ pé ákérù ní kí ni ó máa ṣe kí ni àtàtàrà ò ẹ fi máa rí àtàtàrà ò ẹ fi máa rí bó wọn láti lọ àdìsí dẹ́ni yìí sísọ ọ̀rọ̀ ànábì sàlám ìyẹn Madina ni kìí ṣe ní ọwọ́ parí ìgbésí ayé ànábì so ní pé wọn ò lè tí ì ní dùkọ́ pẹ̀lú àdìsí so dùkọ́ọ̀nù dẹ̀tún ní ó jẹ́ kúbúrọ́ ìgbàgbẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní orin tó bá jẹ́ kúbúrọ́ láyé so látara bẹ́ẹ̀ tábàtì àwọn agbàpé dùkọ́ọ̀nù yẹn òun ló ṣẹlẹ̀ yẹn agbàpé dùkọ́ọ̀nù míì kò ní kí ni o kò tí ì ṣẹlẹ̀ yẹn náà ni pé èéfín máa wá wọ́n wá tẹ̀sí èéfín yẹn lọ síbi wípé èéfín yẹn àwọn tí wọ́n bá jẹ́ àwọn tí ọba jẹ́ ipe ọba jẹ́ mùsùlùmí nígbà náà yọọ máa jẹ́ èéfín ọ̀rọ̀ tí ó jẹ́ pé ó súnmọ́ jù nìyẹn wọ́n yọ pé yọọ máa jẹ́ èéfín tí wọ́n máa mú wọn ní ọ̀fìnkì ìyẹn wọn máa jẹ́ pé ibi tó súnmọ́ ni pé ìgbà tí Mahdi bá dé torí ìgbà tí Mahdi bá dé ọlọ́run ọba òun á fọ gbogbo lẹ́yìn ìmọ̀tẹ́yẹ́yẹ́ ni ọlọ́run ọba ó tayaya kó yẹ pé islam ni wọn máa kọ̀ǹtó gbogbo lẹ̀lẹ̀ gbogbo ẹ̀dọ́ àrẹ lẹ́wọ́ ajẹ́ mùsùlùmí kéèpì yẹn bá wa yóò mú àwọn bí mùsùlùmí ní kí ni o zukam níbi kí ni o ọ̀fìnkì gbadé ẹ̀kẹ́ sí bẹ́ẹ̀ tó máa jẹ ṣùgbọ́n àdó bá jẹ́ àwọn èèyàn tó bá jẹ́ kéèpì lórílẹ̀ ayé ó máa mú gbogbo wọn kú bẹ́ẹ̀ sọ̀rọ̀ fi lè jẹ́ pé àwọn tí wọ́n ṣẹ́kù nígbà náà wọ́n jẹ́ kí ni o wọ́n jẹ́ mùsùlùmí sọ̀rọ̀ lára kan tá a lè sọ nípa èéfín ni so lẹ́yìn wá gbà náà ìṣọlọ́wọ́n ọba ó wá dárúkọ àdàjáàl ṣùgbọ́n àdàjáàl yìí dàjáàlù ó jẹ́ ẹnìkan nínú àdìsọ ní wàṣàgbọgọ ibn yòtọbọ èèyàn kan táwọn èèyàn ń retí lórílẹ̀ ayé tó jẹ́ wípé rírètí èèyàn burúkú tó ga táwọn retí lórílẹ̀ ayé ni so ni dajali jẹ so dajali ó wà lẹ́ ayé wọn ni wọ́n lo forty days láyé ọjọ́ alákọ̀ọ́kọ́ tó wá lò lọ́dà gẹ́gẹ́ bí odidi ọdún kan ọjọ́ ẹlẹ́ẹ̀kejì yóò dàbí oṣù kan ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta yóò dàbí ọ̀sẹ̀ kan àwọn ọjọ́ yòókù yóò jẹ́ normal day tá ń lò so yóò dàbí kí ni ọ normal day tá ń lò kí ló wá ó mú àwọn mérekù rọ olómúwa tòbí yóò máa ṣe àwọn nǹkan èèmà lójú àwọn èèyàn yóò gbé iná dání yóò gba alíjà iná dání tí ó máa fi hàn àwọn èèyàn ẹ bá tẹ̀lé òun iná tó wọn àjẹ́ tó wọn fi sí ni ẹ dẹ́ bá tẹ̀lé òun iná tó wọn fi sí ni ó dẹ̀ máa tọ́ gbogbo ayé pátá yáyá kò ní lè wọ Mẹ́kà àti Mẹ́dínà so wọn máa kọ síwájú orí ẹ wípé kèfèrí ni káfíìn wọn bá ti lè ka nǹkan yóò lè kà níwájú orí ẹ wípé káfíìn so látara bẹ́ẹ̀ ó wá kó wàhálà ìdààmú ìdààbò ó wá kó bá àwọn tí wọ́n jẹ́ kí ni o mùsùlùmí so àwọn tó ń jẹ́ mùsùlùmí lásìkò ìgbà náà kó rí gbégbá jẹ́ alìmọ̀dé ẹni tó jẹ́ máàdí ẹni tó wọ́n ń pè ní alìmọ̀dí so ó jẹ́ inú àwọn àmì tó tóbi náà lòun náà ṣùgbọ́n kò sínú àdìsí yẹn ó máa wá tí màdí ìbá wá òun ni wọ́n máa jẹ́ ẹni tó dé pé yọ́n máa kó àwọn mùsùlùmí ja ogun àgbáyé ayé tiẹ̀ lọ́wọ́ pé gbogbo àwọn tó wà láyé wà di mùsùlùmí gẹ́gẹ́ bá lọ túbú kọ́ọ̀rùn ẹ̀kan yẹn síbi pé káwọn yóò di mùsùlùmí tó bá ti wá ṣe lẹ́yìn ìgbà náà dàjálè tó wá jáde agbára òjẹ̀lẹ̀ ká dàjálè ẹ̀dọ́ àwọn ọba ní agbára rẹ̀ ó ká dàjálè òun ni Isa bọ́lú Maria bẹ́ẹ̀ lára àwọn àmì tó jẹ́ kó máa ṣẹlẹ̀ tó jẹ́ àmì tó tóbi fúnjọ́ gbẹ̀ngà kẹ́hámà òun náà ni nùzúlù Isa bọ́lú Maria so tábà pápọ̀ mọ́ dídáde Dajjal odidi mẹ́ta báyìí Isa ló wá máa wá òun máa wá sórílẹ̀ ó láwọn kan tí Jésù náà wá ṣe lórílẹ̀ yẹ bó ti wá kẹ́ bá wọn apá sàlàyé fún wa yóò bá wọn mùsùlùmí nígbà tí wọ́n ń kírun àsùbá lọ́wọ́lọ́wọ́ òní ó sọ̀kalẹ̀ ibi tí ó gbà sọ̀kalẹ̀ ó ti wà ní àdìsí dánilẹ́bí sábà àdìsí sàǹsà tó ṣàlàyé àdìsí òbí dìmúlẹ̀ ààyè ibi tí ó gbà sọ̀kalẹ̀ ní Damascus ó wà ń bẹ yóò sọ̀ka aṣọ tí ó wọ̀ yóò sọ̀kalẹ̀ nínú orí ó ti máa kán fómi yóò sọ̀kalẹ̀ gbogbo ìbàdàn yẹn wọ́n ń sọ̀rọ̀ wọn bá ṣàlàyé afẹ́kírun àsùbá ni òní ó sọ̀kalẹ̀ wọ́n nìkan bọ́ wájú yóò ní ké ìmọ̀mọ̀ máa di fi gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń ṣe àgbélébù wọ́n bẹ́ẹ̀ sọ fún wọn pé nǹkan tí wọ́n ń ṣe ò dáa yọ wà kan gbogbo àgbélébù pátá wọn àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́dẹ̀ gbogbo wá jíjẹ́ ẹlẹ́dẹ̀ wọ́n pa kúrò lórílẹ̀ ayé pátá yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n gbé wọ́n ní àwọn òròrí báyìí yọ gbà kúrò lórí wọn yọ sọ wọn di mùsùlùmí yọ wà máa ṣèdájọ́ pẹ̀lú ṣẹ̀ríà Ànábì sallallahu alaihi wasallam sọlá àwọn wá ṣe náà ni pé òun ni wọ́n wà máa lé dàjà káàkiri òun náà wàá padà jáàlù sí àyíká tó ń pè ní báàbù lùd lẹ́nu padà jáàlù sí so ìtí òun wá ṣe òun náà nìyẹn so lọ́dọ̀ arábẹ́rẹ́ mi jẹ́ pé ó ti di mẹ́ta báyẹn lẹ́yìn wá gbà náà ìṣọ́lá ọba ní wa dáàbà dáàbà kan ọmọ àjáde jábẹ́ eléyìí ọwá láti wá àwọn àdìsí kan wà lórí dábàá yìí gbogbo ẹ̀ pátá yẹn òun ló lẹ àyà kùránì ti wà yìí pé dábàá yẹn máa jáde tùkálímù nas ó bá máa báwọn yẹn sọ̀rọ̀ àyà tó wà ń bẹ̀ kùránì ti di dábàá yẹn múlẹ̀ ṣùgbọ́n àwọn àdìsí tó wá yàtọ̀ sí àdìsí tá a kà nísìnyí àdìsí kan dákọ̀ dábàá ni gbogbo àdìsí wọn sọ pé ibi tí ó ti jáde rèé nǹkan tí ó ṣe nìyí kò sáwọn àdìsí kò sí àdìsí tó bá wá ó wá pé àwọn èèyàn lákèésí yìí pé àlìkìyàmá ṣe kí ni o ò ti súnmọ́ so tí dábàá yìí bá dé àwọn kẹgbà pé tùkàlímù à tùkàlímù nasa yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn kẹgbà pé yóò máa gé àwọn èèyàn jẹ ni so sùnwọ́n dáwọ́ ní ká sọ ètò ìfojú wọn náà ni pé tùkàlímù náà yóò máa bá àwọn èèyàn sí kí ni o yóò máa sọ̀rọ̀ fáwọn èèyàn láti ọgbẹ́ kí wọ́n máa mọ̀ wípé àlìkìyàmá ó sì kí ni o ó ti súnmọ́ so ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú àdísìn ẹ̀ náà ti tó ìdọ́kàlẹ̀ yẹn ni tùlú ṣàmsì kìnìà mímọ gírígbì à òun náà ni kí oòrùn kọjáde láti ibi dèrè gíní o tó ti ń wọ̀ ṣùgbọ́n eléyìí ìkan second to the last nínú àwọn àmì ni so tó bá ti jáde yìí kò ní sáfúdíjì kankan mọ́ àdísì ti wá ibi tó bá ti yọ níbi tó ti ń wọ̀ wọ́n ó tilẹ̀kùn kí ni o ilẹ̀kùn àforíjì kò ní sáfúdíjì kankan so lẹ́yìn wá gbà náà olúwa ni pé àdìsí wa nùzúrù isa wa tẹ̀lé nínú àdìsí yẹn obì jẹ́ márùn lẹ́yìn náà wá ní wà má kí ni wà Yajuj wà Majuj Yajuj wà Majuj òun ni ẹlẹ́ẹ̀kẹfà Yajuj wà Majuj òun ni ẹlẹ́ẹ̀kẹfà so Yajuj wà Majuj yìí àwọn èèyàn kan ni wọ́n wọ́n ju àwa yìí lọ ní ìlọ́po tàbí pé nílọ́po ún ní ẹbí ju àwọn èèyàn lọ wọ́n jù wá lọ. ló jẹ́ pé ọmọ bàní ádámà náà sì ni wọ́n wọ́n yé sọ ọmọ ọmọ ádámà ni wọ́n sọ ọmọ ọmọ ádámà ni wọ́n tó bá ti jẹ́ pé nàìjíríà òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ àdìsí kan yí àdéhùn ọlọ́wọ́ bá sọ òun náà ni wí pé tó bá ti jẹ́ pé nàìjíríà wọ́n máa mú wọ́n one thousand nínú ọmọ bani ádámà èèyàn nine hundred and ninety nine òun ni wọ́n máa jẹ́ kí ni ẹni tí wọ́n wà àlìjánná ẹni nine hundred and ninety nine ni wọ́n wọ iná ẹ̀yọ kan péré ọlọ́mọ àwọn àlìjánná ah àwọn sábà wọ́n rò pé eléyìí bẹ́ẹ̀ lè ju àrẹ́bí wa ni ẹ má banú jẹ́ ọ wà láàrin àwọn umatani àbí umatani ẹ láwọn ìjọ méjì kan tó ń tóbi nínú yìí so àwọn náà ní kí ni ah, àwọn Yàjújù àwọn Màjújù ibẹ̀ ni wọ́n ti máa mú náì kí ni ọ̀nà ẹ̀rà ninety nine ẹ̀ ló ti máa mú so bẹ̀rẹ̀ náà ọ̀rẹ́ yẹn náà wọ́n mú náà ẹ̀rà ninety nine wọ́n mú díẹ̀ máa máa náà ṣùgbọ́n àwọn àwọn tó jẹ́ tí wọ́n ṣe ṣe aburú náà pọ̀ ṣùgbọ́n wọ́n á máa mú ẹyọ kan náà lọ so lọ́gbàrá bẹ́ẹ̀ èèyàn tó pọ̀ ni wọ́n wọ́n ti balẹ̀ Zulqarnain òun lọ wá ẹbí tí wàá nù súwọ́tù ká ìtọ́jú yìí pé òun lọ wá masadu lọ́mọ odi yí wọn po tí òjò kí wọ́n lè jáde mọ́ wọ́n wá wà bẹ́ẹ̀ kò kó bẹ́ẹ̀. ṣùgbọ́n kéèyàn lọ bẹ́ẹ̀ wọn ò rí wọn gbogbo àwọn Amẹ́ríkà àwọn kìíní kan gbogbo ayé ni wọ́n ti tọ́ wọn ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀ tí wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run yìí lọ́ni ọ̀tàn ààrẹ jẹ ni o tó máa bẹ́ kéèyàn orí ni ó rì ilé ọ̀rẹ́ kéèyàn orí èèyàn ó lè lẹ́nu káwọn ẹgbẹ́ wá àmọ̀tún ní dẹ́ẹ̀tì nìkan àtúndún wà láyé òní ẹ́ wọ́n gbìyànjú lóru òní sọ pé dìdìrín ní dẹ́tẹ̀lẹ̀ dẹ́tẹ̀lẹ̀ ni òní sọ bẹ́ẹ̀ fún wọn ó sọ pé wọ́n gbìyànjú lóru ọlọ́ọ̀bọ àbẹ́ ìdájọ́ fún wọn tẹ́gbọ́n náà bá dá sí ibi tó ń dá sí àwọn eléyà ìsìsì dòní olóògùn wọn sì ń sẹ́mi tó bá yá wọn padà wá jáde lẹ́yìn ìgbà tí insta tó pa dàjáàkì tán àwọn ni wọ́n wá jáde agbára Jésù ní ọ̀ka wọn so onímọ̀ kó àwọn mùsùlùmí àti ìmọ̀mù Mahdi àwọn náà kó àwọn mùsùlùmí lọ síbi tí wọ́n fara pamọ́ sí so látara bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run sì wà ní àwọn àwọn ẹyẹ kan ẹ̀rọ tẹ́lẹ̀ ọba ara yẹn àwọn ọlọ́run wọn yàn kòkòrò kẹtẹ́ńpẹ́ ní mẹ́gà òun ni wọ́n máa gbá wọn níbi ọrùn báyìí òun ni wọ́n máa pa wọ́n dà lẹ́lẹ̀ ẹ máa pa wọ́n dà lẹ́lẹ̀ òun wọ́n tún wá kú gbogbo lẹ́lẹ̀ nígbà tí wọ́n bá kú tán àwọn mùsùlùmí tún wá bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run sì wà ní káwọn ẹyẹ kan wá àwọn ẹyẹ náà wà máa gbé wọn kúrò lórílẹ̀ tó wọn wọn fi tako lẹ̀ ọlọ́wọ́ ayé wa jí péjú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ wa fọ gbogbo àwọn ìdọ̀tí tó kù lẹ̀ yóò àfọkù bẹ́ẹ̀. so Majuj kìíní wa majud lẹ́yìn náà wàsàlà sàtòkù sùnfìn òun náà ní gbé ilẹ̀ ẹlẹ̀ tí ó wà jẹ́ pé lọ́ọ́ lanu báyìí àwọn yóò sì kó inú ẹ̀ lọ yóò sì padé mọ́ wọn ilẹ̀ ẹ̀yẹ anu àwọn yóò sì kó inú ẹ̀ yóò sì padé mọ́ mẹ́ta wá ni kọ́sfún bilimashiriki ìkan ṣẹlẹ̀ níbi ọ̀nà ibi tó rùn ti ń wọ̀ ìkejì kọ́sfún bilimagribi ìkan ṣẹlẹ̀ níbi ọ̀nà ibi tó rùn ti ń wọ̀ ìkan ibi ọ̀nà ibi tó rùn ti ń yọ bilimashiriki ìkan ibi ọ̀nà ibi tó gídé òrùn ti ń wọ̀ kọ́sfún fi jaziratil arab ìkan wà níbi gídé ilẹ̀ lárúbáwá ilẹ̀ lárúbáwá yóò ti ṣẹlẹ̀ ilẹ̀ ó lánàá àyẹ̀sùn kò so ìtọ́wájẹ́ lásùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn láàásùn ní mẹ́fà àti kan yẹn ó máa jẹ́ mẹ́sàn-án last one òun àni nàárò takhruju nínú yemen dẹ̀tùrúdù nasa ilal masha òun náà ni gbé iná tó máa jáde láti ààyè kan iná yẹn máa jáde nínú kíni ọ mẹ́nà yemen yemen ló ti máa jáde òun á máa káàkiri òun máa tọ́ gbogbo orí ayé pátá yẹ́nyẹ́ so iná yẹn máa jáde tí iná yẹn bá ti jáde yóò máa lé gbogbo àwọn èèyàn torí pé ibi táwọn èèyàn máa kú parí sí tó jẹ́ abdul marshal ibi táwọn èèyàn máa kú parí sí òní betul inside magdas Jerusalem yẹn bẹ̀ ni parí ayé wọn sí àwọn tí ó kú gbẹ̀yìn ibi tí wọ́n parí ayé wọn sí nìyẹn so wọn ló wá ń sáré lọ láti gbogbo ibi tí wọ́n ti yọ tí wọ́n ti yọ tí wọ́n ti yọ tí wọ́n ti iná yọ bẹ̀rẹ̀ láti yẹn mẹ́ ẹlòmíràn so àwọn tó bá wà wọn tó wá débẹ̀ ibẹ̀ náà parí ayé wọn sí so ẹ̀mí gbé ní Abdul Marshal so pé yẹn náà parí ayé sí lẹ́lẹ́ dídí náà ti bẹ̀rẹ̀ wá so látara bẹ́ẹ̀ náà fi ń pe ìbẹ̀rẹ̀ ní abidulẹ̀ Marshal àwọn mẹ́wàá wáyé òun ni àwọn nǹkan táwọn afọ àbí wọn jọ panu pọ̀ tí wọ́n pè ní àṣọrọ́tù sa àti kẹ́nà àlùkùbọ̀rọ̀ so nínú àwọn tó wá jẹ́ àwọn afọ àwa tí wọ́n kọ́ ọ̀rọ̀ amẹ́ńṣà díẹ̀ nínú àwọn àṣírọ́tù sáàtì àlùkùbúrọ́ tọ́lẹ̀ tó mẹ́ńṣẹ̀ nǹkan mí mọ òun náà la máa fi parí ẹ̀ nǹkan náà wà fún àwọn àwọn tó ní àsàfàrínì nínú tí àwọn àkídátú àsàfàrínìyà sọ àwọn wọn rọra sọ di orin wọn sọ di orin sórí ẹ láfi parí òun náà ni a kà fún so gbàtàn fẹ́ kọrin wọn so wọ́n ní wà má àtà iná sì mí àṣírọ́ ti. wà má àtà iná sì mí àṣírọ́ ti. wà kúlù a àkùn bí làá ṣáà. àtà gbogbo nǹkan tó wá fi nọ́ọ̀sì nínú ẹ̀rí nínú kùránì nínú àdìsì gbogbo nǹkan tó wá nínú ẹ̀rí nínú kùránì nínú àdìsì gbogbo ẹ̀ pátáyáyá wọ́n ní kúlù àákùn gbogbo ẹ̀ pátáyáyá omi òdodo bìlà ṣàtọ́ọ̀tì nù kò sí irọ́ kankan bẹ̀ wọ́n ní mini ali ìmáàmúlé kọ́ọ̀tàmúlé fàásì o. mini ali ìmáàmúlé kọ́ọ̀tàmúlé fàásì o. muhammadu lè máa di ìwà lè máa sí o. muhammadu. a nínú àwọn nǹkan tó jẹ́ àṣọrọ́tù sáà òun náà ni ìmáàmù alẹ́kọ́ọ́tàmù òun ni ìmáàmù tí ó wà tó jẹ́ inú ìdílé ànábì ni ó ti wá so alẹ́kọ́ọ́tàmù alifasín ọlọ́run bó fún ní ìmọ̀ràn sọ tó bá ti ń kọ́ yóò máa sọ̀rọ̀ yóò dẹ̀ máa kọ̀ǹtrol yóò máa sọ yóò máa kọ̀ǹtrol so ọ̀rọ̀. àwọn yóò sì máa ta ara máa gba ìsìláàmù ó wá ni muhammadu jẹ́ alimadiyu tó kí ni ah, òun ni ọ máa jẹ́ tí ọ wà inú ẹ̀ dáhùn kọ́ dárúkọ nìyẹn lẹ́yìn náà wàlùmọ̀síìkù òun náà ni kí ni eh, isa abunu mariam ẹ máa kàwé kù kálí wà á nà wú yakutu lò ní dájáàlè ẹ̀rí màsíù jésù tó máa wá òun ló máa pa àdàjáàlì jésù lọ́ọ́ wá òun náà wá pa jàjáàlì ibi ló ti wá pa á. bíbá ìlú ní ọ̀rẹ́ àdídálẹ̀. bíbá ìlú dín kọ́lé àjígbálí bí ìlú bẹ́ẹ̀ kọ́lé àjígbálí. wọ́n ní ibi tí jésù ó ti pa tí ó ti pa dajjal òun náà ní báàbí lùdì òun ní kọ́lé àjígbálí ẹ má bá mi jiyàn ní tí mo sọ fún yẹn kò sí èmi jì bẹ́ẹ̀ bá àwọn kan wà tó ń jiyàn tí wọ́n ní jésù ò lè wá mọ́ so àwọn àbúrò wà bẹ́ẹ̀ nínú àwọn tó ń pera wọn níjọ mùsùlùmí náà. wà á lọ yá jù jà wà máa jù jásíbítì. wà á lọ yá jù jà wà máa jù jásíbítì. ọ̀ní alámẹ̀rí yàjújù àti màjújù ló fa asbit fìdí ẹ̀ e múlẹ̀ ipe ọ̀sẹ̀ lẹ̀kẹ̀ yàjújù àti màjújù kò sí èméjì mbẹ nǹkan tó máa ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé mi náà. kà àdìmẹ́lẹ́ ká bá bẹ́ẹ̀ ni òdodo ní àwọn fún abúlé pé ká ádìmìlì kàbá tó bá dìgbẹ̀yìn ayé wọn máa wó kàbá àdìsí fídíò ẹ̀ múlẹ̀ ara àṣọlọ́tù sàn àní sọ lára àwọn àṣàbí sáà tó tóbi ni ọkùnrin kan máa wá láti abáṣà ọkùnrin tí ó kẹtẹ yóò kẹtẹ àyìn lọ́wọ́ kẹtẹ àyìn lọ́wọ́ ti rí àbẹ́bí sára yóò ti rí so oní ọ̀wá sí káàbá yóò sì yọ kàába yóò yọ ní wọ́n wọ búlọ́ọ̀kù kọ̀ọ̀kan báyìí ni ó yọ búlọ́ọ̀kù ẹ̀yọ kọ̀ọ̀kan báyìí ni ó yọ dàrẹ́ lẹ̀ so yóò wọ kàába ti yan yan ẹ̀yọ kò nílé wá sí káwá fún kàába mọ́ so ka àdìmí ni kàába ti ẹjọ́ bí wọ́n kàába náà. wàyí nàbí ni àyàtà tó kọ́ ni. wàyí nàbí ni àyàtà tó kọ́ ni wa anamina nínú ẹ̀ òun náà ni ayata dukhani òun náà ni pé ọ̀rọ̀ òfin tá a sọ yẹn àmì òfin ọ máa ṣẹlẹ̀ nínú àwọn aṣọ́ọ̀tù sáà nà. wà á ná oṣù sí ìlànà òbẹ̀yẹ kọ́ránì. wà á lè wúyú bẹ àbùbẹ̀lẹ̀ kọ́ránì. wà á ná wúyú bẹ àbù bílíkù wà á ní. níjọ́ kárìkì àmọ́ òtótó yúzẹ̀ àbù bílíkù wà á kùránì yìí gbogbo àwọn èèyàn jí lọ́jọ́ kan ni ẹni tó hàn kò ní ba lórí ẹ̀ mọ́ èyí tó wà nínú ìwé kò ní sí mọ́ yóò bẹ abudulayi kọ̀ ọ́ so kùránì yìí lọ́jọ́ kan àfa sọ pé a ìgbà táwọn nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ tí àwọn dàjáàlì jáde tó jẹ́ kúburọ́ àwọn olótí mu kúránì kó mẹ́ torí pé àwọn tí wà bẹ́ẹ̀ ní sáwà ni ń bẹ́ẹ̀ nígbà pé ó yẹ kó jù báyẹn náà lọ tẹ̀gbẹ́ kùránì yìí wọ́n mú kó ní orí ara kúbu lọ́wọ́ wọ́n mú kó ní orí wọ́n dẹ̀ gbogbo dọ́wà ní ìwé tí àwọn yẹn kọ́ lẹ́lẹ̀ àwọn yóò débẹ̀ wọn nígbà wọn pé bẹ́ẹ̀ mọ̀ yóò funfun ni so lára àmì tó ga ni tọ́wọ́ pé ó máa ṣẹlẹ̀ so lára àmì tó tóbi ni tí ò sí èmi jẹ yóò gbé adú bìlẹ̀ kọ̀ ha nínú lẹ́ nínú bí ilé wà nínú alẹ́ gídé wà nínú asòfòfin wọ́n mú kó ní làákà wọ́n dẹ̀ mú kó ní sófù so kò ní sí mọ́ ẹ̀rọ ìrìn burúkú náà kú lórí rẹ̀ so lẹ́yìn gbọ́dọ̀ súnmọ́ ìparí dáadáa gbàtí túnú sàmùsì fẹ́ yọ ìyẹn ló gbọ́dọ̀ jẹ so tí ó ṣe méjì bẹ́ẹ̀ náà. túnú sàmùsì lẹ̀ ń fún òkè mẹ́ẹ̀ẹ́dá búrí òun ó wàá lọ yọ òun ó lọ yọ níbi tó òun ti ń wọ̀ ibẹ̀ ni ó ti wá lọ yọ náà. kàdáàdì ajíyàdì àlàlẹ̀ máa ṣe orin dábàá òun á sọ pé dátì àjíyàdì àyíká náà ń pè ní àjíyàdì sọ ní káàbà àyíká náà ń pè bẹ́ẹ̀ àwọn kan jẹ́ níbi sọ̀fà lọ́wọ́ àwọn kan ní àyè mí lọ́wọ́ àdìsí eh, lọ́wọ́ ni àdìsí yẹn wà dọ̀ ìfù bàbá àgbẹ̀ láti àjìyàn kòkòrò kan tí ó jáde ní àjìyáàdì alali mọ̀ṣúwù ó gbajúmọ̀ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀ pé kòkòrò kan máa jáde tí ó máa bá wọn yẹn sọ̀rọ̀ náà. wà á ẹ̀rọ àyà àti àṣírò náírì. wà á ẹ̀rọ àyà àti àṣírò náírì àyà tó gbẹ̀yìn òun náà ní pé iná yóò wá máa kó àwọn èèyàn jọ òun náà tó gbẹ̀yìn tó gbìyànjú láti Yemen tó gbìyànjú dé Abu Masha tó jẹ́ tó jẹ́ Jerusalem náà. bàbá àtàkì màkàmìlẹ̀ àkùbárì. gẹ́gẹ́ bó ti wá nínú àwọn information tó gbọ́ lẹ́jọ́ pé wà ní àdìsí ọ̀wá bẹ́ẹ̀ tó fìdí múlẹ̀ náà. wàá kúrò wá sọ̀rọ̀. àgúlù aṣọ àti ìgbè alẹ́ gbogbo nǹkan tá a yìí tẹ bá fẹ́ wá àdìsí tó fi díẹ̀ múlẹ̀ gbogbo ẹ̀ lọ́lá láàáfíà tọrọ tí sàárọ̀ wọ́n sá tọrọ tí a sàárọ̀ alẹ́ akúnyá àwọn àfáà ńláńlá tí jẹ́ ní ẹ̀sà sá tọrọ tí gbogbo ẹ̀ wọ́n ti kọ́ lẹ́lẹ̀ fún wa tó kọ sínú tí àwọn àìmọye tí àlọ́pọ̀ lórílẹ̀ ayé táwọn ẹ̀ ti ṣàlàyé àṣírọ́tò sáà so kọ́lọ́n kún fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ìwọ̀n bá nílé torí àsìkò ká má bínú so ìta gbọ́kọ̀ jọ́sọ́ aláǹfààní subhanaka wa bihamdi shalala ila ila anta astaghfiruka wa atubu ilayk